ممن لا شك في أنه يموت وأن ذلك يدركه لا محلة لكن يسعى ليفلت من الموت أو يحاول أن ينساء ويتنساء فلنتذكر جميعا يوم نلقى ربنا ونترك هذه الدنيا الفانية إلى جب إلى جب إلى إلى جانب رب الأرباب مهما نلاحظ من الناس أننا رأينا أن أكثر الناس يعيشون في غفلة فترى هذا مشغول بتجارته ومشغول بتكثير أمواله ولا يبالي أمن حلال هو ومن حرام وقد ترى شخصا مشغولا بزراعته ليلا ونهارا كما ترى من هو مشغول بحساب رصيده الفاني وفي الليل ونهاره يحسب في أمواله حتى وإذا نام كانت أحلامه مواصلة لذلك الحساب وآخر عكف على الشهوات فهو مشغول بتلبية شهواته البهيمية وآخر غارق في أنواع من المعاصي يستفتح يومه بمعصية ويختمه كذلك بمعصية وآخر لا يدري لما خلق ولا ماذا يجب عليه خلق سيطرت عليهم الغفلة وكست وكستهم من ثياب من ثياب ألوانها فإذا تذكرنا الآخرة من الممكن أن تزول عنا مثل هذه الغفلات خصوصا إذا تذكرنا موقفين أو منزلين من, من منازل الآخرة الأول حالة الاحتضار حين يدرك الرجل علما يقينا أنه يترك هذه الدنيا الفانية ويذهب إلى ربه يلقى حسابه والمنزل الثاني أو الأول كما عبر عليه كما عبر بذلك صادق المصدوق معيشتنا في القبر فقد ذكر النبي صلى الله عليه وسلم فيما صاع عنه في سنن الترمذي أن القبر أول منازل الآخرة وكان عثمان بن عفان رضي الله عنه يبكي بكاء شديدا إذا تذكر الحياة في القبر علما بأن من نجا في قبر قد نجا ومن فشل فيه فقد فشل ونعوذ بالله من عذاب القبر agbẹ́ fún ọlọ́run bá àlékè ọlá àtọ̀rọ̀ kẹ́ ọlọ́run ọlọ́run fún aṣíwájú wa ọ̀gá òṣèlú mọ́mọ́sálásílámù èkí àti ọ̀rà náà kó wọ́n lórí aṣáájú ẹ̀dá nìkan kó rọ kiri ká àwọn ará lé àwọn sàábé àgbẹ̀ tó bá tẹ̀lé ojúpọ̀nà náà ojúpọ̀nà tí làkà ẹ̀ tí di ọjọ́ kẹyìn ajibu amruhu ọrọ̀ mi èèyàn yóò sì mọ yàrá lẹ́nu ìṣesí ọmọ èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà yóò mọ jẹ́ tó ṣe àjòjì sẹ́ni tí bá máa ń ronú sọ̀rọ̀ ayé gbogbo èèyàn mọ̀ tọmọdé tàgbàlagbà tọkùnrin tóbìnrin ní pé ikú ló wà lára tó dá wa lójú jù afẹ́ kọ́lé afẹ́ ra mọ́tò afẹ́ jẹun tó dá afẹ́ wọn tún dá gbogbo eléyìí pátápátá bóyá ni ṣùgbọ́n ohun tó dájú ni pé gbogbo wa bó ti lè wù ká káǹkà tó bó ti lè wù ká tóbi tó gbogbo wa náà látọ̀ ikú wò ìbáṣekẹ́ nìkan wà tí ò ní tọ́kú wò ni muhammad sallallahu alaihi wa sallam bá ti tọ́kú wò ṣùgbọ́n a rí pé òun náà kú arígbé lára àwọn àfà tí wọ́n kọ tíra àwọn ewì lárúbáwá jọ wọ́n ni wàlá ishta alfan thumma alfaini ba'daha ala budda min ayam tasiru ila al-qabr gbẹ̀yàn bá lu ẹgbẹ̀rún ọdún eight thousand years atúwá fún ní two thousand fún ní ẹ̀yọ́ kan sí ó pé two thousand kò sí ni yóò padà kú náà ni ìbáṣepọ̀ àyàn ò ní kú ni àbárí baba ńlá wa adam kàṣírí láyé alimutanabi ní subikna ilà dúnìyà wàlá wa aṣa àlùhà mùní ìnàbíhà jẹ́ ẹ̀tàn wà zuhuba tó bá jẹ́ pé èèyàn kì í kúnlé ayé ni yóò ti wà crowded torí pé àní ríbi táwọn lọ mọ́ báwọn yẹn bá ti ń kúlé ayé yóò ti kú ṣùgbọ́n torí pé àwọn èèyàn kan ń kú àwọn èèyàn kan mọ̀ ọ́rọ́ pò wọ́n yóò máa yà wá lẹ́nu ipe bó ti jẹ́ pé ikú ló dájú jù yìí ọmọ èèyàn ó sì máa gbìyànjú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láti lè sá fún un ààrẹ lómi tí ó mọ gbìyànjú bí òun ò tiẹ̀ fẹ́ rántí kú àbí kó mọ ṣe bí ìgbà tó yẹ pé òun tiẹ̀ gbàgbé ẹ̀ ìkọ́nà ọmọ ìyá sọ fún mi pé ọba kan tó wá fẹ́ lọ ṣe wáàsí lọ́dọ̀ ẹ̀ láwọn àfáà tí wọ́n ń gbé wáàsí káàkiri ẹ̀ bàbá ìyá sọ fún wọn pé àfà ẹ sọ àlìjánná àwọn àgbàdùn tó wà lálìjánná ẹ má ṣe wáàsí ikú ń bí o ẹ má ṣe wáàsí iná o ẹni bàbá tó ní kí wọ́n ṣe wáàsí ikú yìí ebi kùnà ló padà pa olówó fi jẹ́ pé fún gbogbo ẹni tó bá nílò àkáì ó yẹ ká máa rántí ikú ní gbogbo ìgbà pàápàá jùlọ ààyè méjì nínú ààyè ikú àyálà kọ̀ọ̀kọ́ oní táwọn afá máa ń pè ní hálùlẹ̀ ihtidar nígbà tí yẹn bá mọ̀ pé a afẹ́ filẹ̀ ayé lẹ̀ báyìí àbí ẹlẹ́ẹ̀kejì ká wo ìgbésí ayé wa nínú sàárè àwọn àyè méjì yìí yóò tó níwàásí fún olúwẹ̀ nínú islam ikú yìí ṣe ìvẹ́ǹtì ẹyọ kan bó ṣẹlẹ̀ kan tó bá ti ṣẹlẹ̀ parí síbẹ̀ irọ́ o silsilat minal wakọ̀ọ̀in olóbi pé àwọn àfa tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa kú àbí áhírọ̀ wọ́n máa sọ̀rọ̀ mawakiful mọ́t mawakiful áhírọ̀ wàmẹ̀nẹ̀zìlùhà àwọn àrọ̀sọ́t yọmọlẹ̀kìyàmà pé àwọn stages levels tá a mọ̀ bá pàdé tá a bá ti papòdà lẹ́yìn ìgbésáyé sàárè aril bath ìgbédìde aril hashir ìkó ọmọ èèyàn pọ̀ yọmọ yẹjìmọ̀ ọlọ́hùn àwàlínà wàl àkìrín tọ́lọ́wọ́n bá lékè gbogbo èèyàn jọ àtàwọn tó ti lọ àtàwọn tó ń bọ̀ gbogbo alájọwàmì kan náà a máa rí alhisab ìgbà tíra wa a máa rí alimashia olùjẹ́rìó alasirat a rí kọ́ńtọ́rọ̀ táwọn èèyàn àwọn tí wọ́n gunrin sirat afárátá tẹ̀sórí iná tí wọ́n bá bọ́m̀bẹ̀ tán wọ́n tún wá dúró kọ́ tó wà lùjẹ́ náà gbogbo ẹni tó bá ṣe lọ́mọlàkejì tó ṣe ń ṣùtá ó ní àbòsí kan tó ṣe fún wọn tún yanjú eléyìí kẹ́yìn tí ó wà lùjẹ́ náà tó wọ̀ ọ́ yẹn ni pé tó jẹ́ akhira stages ni èyí tó wá jẹ́ àkọ́kọ́ ń bẹ̀ òun ni intanusam ni pé awwalu manazil akhira alqabr igbe sàárè òun ni first stage nínú ìgbà tí yẹn bá papòdà ṣùgbọ́n kí yẹn tó dé sàárè yìí a rí nǹkan táwọn afá ń pè ní al-ihtidhar al-ihtidhar yìí ìgbà tí yẹn bá fẹ́ fi ilé ayé lẹ́nu gẹ́gẹ́ bá ṣàlàyé ìtàn sọ yìí ìta fi gbọ́ yé dáadáa ni pé tá a máa ń sọ̀rọ̀ ọkú àbí tá a bá di téèyàn kú ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà tọ̀sọ́wòrò wa ìròrùn wa kì í ṣe tara wa àwọn ìgbà alágbáyá ló papòdà yìí bó tilẹ̀ jẹ́ pé gbogbo ìgbà téèyàn bá papòdà táwọn èèyàn bá wà ń bẹ̀ ń táwọn èèyàn máa ń sọ pé ikú tó ní wáàsí a máa ń rí gbogbo ọ̀tẹ́ bá ń sọ làwọn èèyàn ò gbọ́yé tí ó bá tiẹ̀ tàpá sí ẹkùn bẹ́ẹ̀ náà ìkọ́nú àwọn baba brothers wa tí ó kú tí a lọ sin sí ìtẹ́ nígbà tá à ń sin bàbá yẹn lọ mo gbọ́ lẹ́yìn tẹ́nìkan ní pé i think i just need to call my dad now a sì bàbá brọ́dà ẹni ó ní ó yẹ kó náà pé bàbá òun nísìnyí pé òun òun máa ń mú excuse wá pé iṣẹ́ òjò òun ráyè kíní kan òjò òun ráyè ìgbà tó wá rí pé bàbá ẹni yẹn kú gbogbo excuse yẹn ò ní wọ́ọ̀kì mọ́ tẹ́ni ẹ bá ti pa kọ̀dọ̀ nípa ó yẹ kó òun lọ kí bàbá òun. so ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa ń rògbé lágbájá òkú tàmẹ̀dó òkú gbogbo ń tá a bá ń sọ yìí nípa pé tíkú bá dé ẹ má jà fìrò ẹnì kankan ẹ jà má fìrò ra wa ipe tí nǹkan yìí bá ṣẹlẹ̀ باو نشري فهنا يا إخوة يجب تصور المهم لكل مسلم غيور وجذب بوقوع المطلوب فإن تصورت غيرك فلم تصب بل تصور نفسك وأنت في حال احتضار ثم استمع قل من قال من مات قال أنت وإن غضبت فأنا وإن كنا وافا إن كفو arákùnrin kan wá béèrè pé àtàná ah, ló kú yẹn ó ní ìwọ náà ló kú tínú bá wá bí ẹ tó bá fẹ́ gbà pé wọ́n ni gbà pé mi ni torí pé gbogbo wa náà la padà ń bọ̀ nbẹ ọlọ́run bá àdìgán sọ fún wa pé inú suratul kọ́ verse nineteen wàjà àtisẹ́kọ̀rọ̀tul mọ́wùtì bíi haq dhalika ma kunta minhu nígbà tí àwọn oró bá dé táwọn ònira bá dé pẹ̀lú òdodo oníkálukú mọ̀ yọ́nà pé a ó ti wá parí báyìí wàdálí kama kuntamin otahid ebi n tó ń sá fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà lélẹ́yìí yóò padà parí wa ní kọ́lọ̀ balùgásà ni wa. hali ìtẹ̀dọ́rù àwọn àyà inú sọ́dọ̀ kìyàmọ́ lọ́wọ́ balùgásà wọn pé kàlá ìdá balọ̀gọ́ ti tàrọ́ọ̀kì wàkìlà man rọ́ọ̀kọ̀ wàdánà anáhùlì fìrọ́ọ̀kọ̀ wàltàfàtúsáàkù bìsáàkù. إلى ربك يومئذ المساق وكيل من راق nígbà tí ikú bá dé sí ẹ̀mí tó dé tó dé ọ̀nà ọ̀fun tó fẹ́ jáde àwọn afáàní pé n tí ọlọ́run bá dìgbà ń sọ nígbà yìí ni pé ẹ̀mí ti fẹ́ bọ́ àwọn tó wá wà lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ kú yìí wàkìlà wọ́n mọ̀ sọ yìí pé man rock ni ká gbé lọ ẹgbà wá o ẹ̀là wá o ẹgbàmígbàmí ò ní ṣe hàn láǹfààní lọ́jọ́ tí ikú bá dé the best doctors kò sọ hospital lè gbé lọ tí kú bá ti dé recently united states wọ́n fẹ́ yọ tonsils amagba mi tó ní tó ní mọ̀npa medicine jù tí wọ́n ní equipment wọ́n ní gbogbo ẹ̀ tonsils regular medical practice very simple and easy fún ọmọ yẹn ni wọ́n bá yọ ọ́ tí ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní bleed and she died she was brain dead nítorí kó dín news ni pé wọ́n lọ́mọ yẹn ti wà brain dead hospital fẹ́ yọ life support àwọn òbí ní rárá ní news fi gbé the girl was already ìgbà tó fẹ́ transfer kó lọ hospital yẹn wọ́n ní àwọn ò ní kọ́ síbẹ̀ pé wọ́n fẹ́ transfer ẹni tó wà láàyè òkú náà fẹ́ gbé kó nbí báyìí a very simple procedure so tó bá ń bèrè pé man rock ta ni ó wọ ẹni yìí sàn lọ́jọ́ náà lọ́hùn tó bá jẹ́ ikú ni kò sẹ́ni tí ó wò sàn kò sí hospital tí wọ́n lè gbé lọ ẹ máa gba àwọn ní muslim hospital kan wà níbi kan kò sẹ́ni tí ó wò sàn kò sí doctor náà tí ó wò sàn tí kú bá dé wàkìlá man rock ben carson ọmọ aró yẹn pẹ̀lú àwọn very delicate operation tó máa ń ṣe but àìmọye patient tó ti kú lọ́wọ́ tòun náà torí pàsìkò tí wọ́n ti dé lọ́jọ́ náà lọ́hùn wà kí ilà kò síbi dókítà tí wọ́n fẹ́ gbé lọ yóò padà papòdà náà ni àbí ká sọ pé àwọn equipment tí wọ́n ní ni oxygen ni life support ni gbogbo ẹ̀ oògùn ni ọlọ́mí ó lè máa gbàgbẹ́rẹ́ ten thousand lójúmọ́ torí kí wọ́n bá kú iná wọ́n bá fún lábẹ́rẹ́ ten million tọ́lọ́wọ́n bá àdìkẹ́ bá sọ pé a ah, ikú ti dé kò ní ṣe láǹfààní wọ̀dọ́nà anáhùlfìrọ́ọ̀k báwọn èèyàn ti ń ké yìí lára ń dẹni pé a ẹgbà wa o ẹ̀sánú wa o òun ti mọ̀ dọ́nà bí máa na àìkànnà ilman yakina pé ó rò ní bíbá ànítúsí rò ó mọ̀ mọ̀ àdánudá pé ètò ẹ̀yìn ṣe yìí ẹ̀kan ń wèsì táìmù ni wọ̀dọ́nà anáhùlfìrọ́ọ̀k ó ti mọ̀ pé a òun ó pakùdà lẹ́ni alfìrọ́ọ̀k òun ó fìyín lẹ̀ ọmọ ìyàwó owó mọ́tò èní ló ń fi gbọ́ ẹ lẹ́ẹ̀ wàdánà anáwòlùfìràn zala anulugurur gbogbo àwọn tí máa ṣe tí máa jẹ́ ó ṣègbéraga sọ́lọ́mùbá adékíọ́lá yóò kú lọ́jọ́ náà lọ́hùn gbogbo àwọn tí máa ń tẹ̀yàn jẹ́ nílé ayé yóò kú lọ́jọ́ náà lọ́hùn torí pé èèyàn mọ̀ nímọ̀ àwọn dájú pé a ah, ikú ti dé báyìí fàlà àtàkùrọ̀ nàkàlà àyàtò dúníyà ọlọ́mùbá adékíọ́lá ń ṣàlàyé fún wa pé ẹ má jẹ́ kí dúdùn ilé ayé ẹ má jẹ́ dín lójú àti sẹ́lọ́mùbá adékíọ́lá ọlọ́mùbá adékíọ́lá ń béèrè lọ́wọ́ pé má gàrúrọ̀ kàbí rọ́bì kàlkẹ́rìm kò sí bí èèyàn ṣe tóbi tó yóò padà kú náà ni tó bá di àsìkò yìí agbára kan kò sí tí ó dàdó ìbájúpá agbára ń dáni dúró ni firaun kò bá ti má kú firaun yìí agbára táwọn ní ó ju gbogbo àwọn jàmbá bírọ̀ tó wà nísìnyí lọ ká tó sọ abacha ká tó sọ àwọn tí ó tẹ̀sí jàmbá bírọ̀ gbogbo padà kú náà ni zala anu ulmal wal al àtowó àtàrà alé àti dúkìá gbogbo wọn ni wọn padà ẹnu bí tí wọn ní pé lábọ́yá kó ń gbà á bàbá òun kú orí òun burú ájọ púpọ̀ ni tí wọ́n bá gbẹ́ sàárè yẹn tán ẹni ó bọ́ sí tẹ̀lé ẹni pé ó náà sùn sẹ́yìn wọ̀bìdáyà tó bá fi wọn lọ ṣòro ẹni tó fẹ́ kú yìí wọ̀dọ́nà àna olùfirọ́ yóò padà mọ̀ ní mọ̀ àmọ̀dájú pé a alkiyama tòun ti bẹ̀rẹ̀ báyìí òun ó gbóhùn ní lóòótọ́ bí quran ṣe ṣàlàyé òun ó sì gba àṣírò ṣe òun. rabat al-ushahadat dunyawiya wa buyutu fakhira والسيارات الثمينة والزوجات الجميلة والطعام اللذيذ والشراب اللذيذ وملابس الفاخرة يترك كل شيء في الدنيا ويقبل إلى ربه فرضا كما جاء إلى الدنيا فرضا gbogbo àwọn aṣọ tó tó jáṣọ ẹ̀ṣọ́ kò bá máa wọ síìkì tí islam pè léèwọ̀ kò bá gbogbo aṣọ kò sí bó ṣe lè lówó lórí tó yóò fi gbọ́ ẹlẹ́ni gbogbo àwọn ilé tó kọ́ tí wọ́n bá tilẹ̀kùn lóru ọjọ́ téèyàn kú tí wọ́n bá ń bèrè pé ta ló kú ń ta wọ́n ní kò sẹ́nìkan ń ta mọ́ ẹni tó kọ́ ilé wa ń ta yìí. wòsàn òjá tó jẹ̀mí ìlà pé lára àdúnlé ayé ta máa ń fẹ́ táwọn ibi sàṣàm náà ṣe ìkìrọ̀rù ẹ̀ pé àdúnlé mata wà xeyìrù ìhà almar àti sọ́ọ̀lì ha àdúnlé ayé nínú àdúnlé ayé tó fi ń dáa jù òun lóbìnrin tó dáa tó pé tá a bá wò ó inú wa ó dùn bàbá paláṣẹ yóò gbọ́ wa á fi ìyàwó tí ò sí tí ó ṣẹlẹ̀ wọ̀tọ̀ áàmù wa sọ̀rọ̀ jíjẹ múmu wa tó wípé òun ni ò jẹ́kẹ́rù mi ti ẹ̀ ráyè kó n fẹ́ sí ọlọ́run bá lékè ọlá ẹlòmí ò mo wà mọ́ṣáláṣí kan wọ́n sọ pé ẹja kírun bọ́dà ìbádáwọn níbi àti fìyẹ́lẹ̀ fáwọn ọmọ wa ya'lam ilman yakinan ana mithla hadha la yutrok li abnaya yóò mọ̀ lọ́jọ́ náà lọ́run pé irú àwọn nǹkan yìí a kì í fi ilẹ̀ fọmọ torí tí ó kù wá kù òun eléyìí gbogbo tí èèyàn bá ní ni ó fi ilẹ̀ wọ́n bu ká onedem wọ̀yá àrífànà òyà kọ̀rọ̀bà yóò wà máa sunkún ó lè máa sun síta yóò sun sínú pé a òun pàdé ọlọ́run ọba àlékiọlá yóò wà máa sọ pé rọ́bì lọ́wọ́lá àkọ́tani ilà ajẹ́lì nkọ́rí bọ́lá ọba àlékiọlá ṣe ń ṣàlàyé sọ́tún munafikun pé wọ́n lọ́wọ́ ọba àlékiọlá tiẹ̀ fún mi lásìkò díẹ̀ ká tiẹ̀ kírun díẹ̀ náà àìrọ̀ ilé ìdí bọ̀ ọlọ́run bá dìgbà sọ fún sọ́tún muminun hàtà ìdàjà àhàdáhùn mọ́t kọ́lá rọ́bìnrin jùun láàdì àmàlùsọ̀rìhà tí kú bá dé yóò nígbà ọlọ́run bá àdìgẹ́ láti ẹ̀jẹ̀ ń padà láàlì ahmad sọ́ọ̀lìhà kí n tiẹ̀ ṣeṣe oríire díẹ̀ fíìmà tẹ́rọ̀t nínú tí mo gbójú sílẹ̀ nílé ayé kálá ọlọ́run bá àdìgẹ́ fún lẹ́sìn gbẹ́rẹ́ alẹ́ ti bọ̀ ìnà kẹ́límọ̀ tún wà kọ́ ìlú ha wọ́n mi ń wọ́rọ́ ihim baruzakun ilà yomi yorùbá athun sọ́ọ̀tù mùmínún àyà ọgọ́rùn-ún ọlọ́run kálá ó kàn sọ̀rọ̀ lásán ni wọ́n mi wọ́rọ́ ihim tí èèyàn bá ti papòdà tán a ti gbé gàgà kan síbẹ̀ tí kò lè padà wá sílé ayé kó gbàgbé yẹn. àyàn làkúdà àyà oṣù ò tí ì pé ọdún ò tí ì pé ìyẹn ò sínú islam bí èèyàn bá ti kú báyìí ó parí síbẹ̀. ìyẹn ò gbé ah mo fẹ́ padà jẹ́ àlọ́ afẹ́ ṣàtúnṣe ìyẹn ti bọ́ kò pọ́sibù mọ́ kọ́nà ọba àlùjá ṣàánú wa eléyìí náà òyìn ń pè ní ticket one ticket ni tó o bá ti gbà á tó o bá tíkẹ́ẹ̀tì kò sí return ticket ń bẹ̀ ó lọ lọ gbére ni sírìtà fi khabari kàánà kàmá ana asiru ilà khabari kàánà wọn náà ọdún bìlá min su il khatima. láàrújú aliruhu badal maut kàmá uwa ṣáàyìn fi yorùbá wa ghera min alkaba ilé firikiya kò sí ipe yẹn ń padà ayé mọ ẹni náà ó mọ wà dánná anáwó lè fẹ́ràn. والتفت sáàkù bí sáàkù ilà rọ́bìkà yawma idil masak yóò mọ̀ pọ́n lọ́wọ́ ọba àdékíọ́lá ni wọ́n ń sìn ń lọ lọ́jọ́ náà lọ́rùn. gẹ́gẹ́ náà yóò mọ̀ ní màmá dájú wípé a òdodo délé ní ọlọ́ọ̀ba gan sọ fún wa wípé ní sọ́dọ̀ kọ́fù náà bákan náà lakọ̀dí kún tàfi rọ́fúlàtì minhada fakashafna anka haka fabasaru yóò máa hadid gbogbo ń ta fọ́nú fọ́ra ẹ̀ nílé ayé ń bí báyìí tí kú bá ti dé gàgá yóò ṣí kúrò lójú wa èèyàn wà á rí ìnárí ìran tòótọ́ ipe kò sí tó kó òun kù àfiṣẹ́ òun lẹ́ni kọ́nà balùwẹ̀ ṣàánú wa eléyìí òun ni nǹkan àkọ́kọ́ lẹ́yìn eléyìí tí èèyàn bá rí pé ah òun fẹ́ pakòdà tán tó di pé ó pakòdà yìí táwọn màláìka dé pé ó mẹ́mi rẹ wá ni o tó sì rí níbi kan sá lọ ó wá ku ìṣẹ̀mí inú sàárè kọ́nà balùwẹ̀ ṣàánú wa. bisimilah alhamdulilah gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé wọ́n ní pé Uthman bin Affan tí wọ́n bá sọ ọ̀rọ̀ sàárè a máa sábà sunkún púpọ̀ bí Imam Tirmidhi ṣe gbà wá wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ ipe kí ló dé tẹ́kùn yìí máa ń pọ̀ tá a bá ń sọ̀rọ̀ sàárè wọ́n máa sọ ipa àdúrà sọ pé innal qabra awwalu manzilin min manazil akhirah ẹ̀rí sàárè òun ni bọ́stọ̀pù àkọ́kọ́ nínú àwọn bọ́stọ̀pù oríṣiríṣi tó wà ní ọjọ́ kẹ́yìn ẹni tó bá ti wá land bus stop eléyìí gbogbo yòókù ló ti là ẹni tí ò bá ti là kọ́lọ́mbà àdìgá ṣàánú wa lẹ́yìn ìgbà tí èèyàn bá papòdà tán èèyàn ó wẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé wọ́n ló wẹ̀ fún rẹ ó ń wẹ̀ fún ẹnu kò sí bí èèyàn ṣe lágbára tó ẹni tó kù ò ní fún rẹ nígbà tá a bá fẹ́ wẹ̀ fókù wọ́n ní ká tẹnu ẹ̀ díẹ̀ ìgbẹ́ lè jáde ìtọ́ lè jáde ló fi jẹ́ pé ibi tí wọ́n ti ń wẹ̀ òkú kì í ṣe pé káwọn èrò kan pọ̀ ń bẹ́ẹ̀ tó bá dé yàn kan ni tí ò ní di help yàn kan ti tó ẹni tó fẹ́ wẹ̀ ìgan kó jẹ́ ní tó yẹ pé ó lè bu àṣírí torí pé àìmọye nǹkan téèyàn máa ń rí nígbà téèyàn bá papòdà tán wọ́n fẹ́ ní tó yẹ pé kì í ṣe ẹni tẹ́nu ẹ lù tó wà láòsì ni ó wẹ̀ fókù so kì í ṣe pé kì í ṣe pé gbogbo èèyàn náà kàn wọlé bí aṣáfẹ́jọ ah, wẹ̀ fún irọ́ èèyàn kan ti tó tó bá nídìí help wa kó pẹ́ ẹnìkejì àbẹ́nìkẹta ìgbé jáde ẹni tó ń yàgbẹ́ fún rẹ̀ tó jáde ẹni tó tọ̀ fún rẹ̀ tó yẹ pé tígbẹ́ bá kán sí lára òun ni ó ara ẹ̀ gbọ́n kó lé kò ní rí gbọ́n kó fún ara ẹ̀ wọn ò wọ aṣọ fún un kọ́ níwọ̀ wọn wọ̀ fún ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wọn ò kírun sí lára irun tí ò ní ní àdánù abul atahiya ló fi sọ pé àdánù tiflifil miladi dawman wàtàkìrù sọláàtì ilà mamati dalilu ala mahyahu kọlilu kama bẹ́ẹ̀nà ikọ́ ọmọtí wa sọlá nínú àwọn tó jẹ́ pé nínú àwọn ága àwọn hadith tó wá lórí ẹ̀ kò fẹsẹ̀ rinlẹ̀ ní tá a bá bímọ wọ́n máa ń sábà pé irun sí ní etí abul atahiya wá ní pé ẹjẹ́ àwòye sí i tá a bá bímọ á pè irun sí létí ṣùgbọ́n tá a bá fẹ́ kírun jànáza àníwulẹ̀ pẹ̀rún ó dàbí ìgbà tó yẹ pé gbogbo òṣèmí tọ́mọ èèyàn bá wúlò nílé ayé ó dàbí n tó wà láàrin pé ká pè irun ká sì gbé irun dúró ó wọn gbé ẹrú ó gbé sínú sàárì ẹ tá a bá wà mí tí wọ́n ti ń sin òkú kẹ́ ẹ bá a ṣe sọ ẹja máa rò tí wọ́n bá gbé mi sínú sàárì báwo ni ó ti rí wọ̀nyí ó sọdún fi láàdì ìyàwó fi ṣáàkì ó gbé sínú láàdì àbí kí wọ́n gbé sínú ṣáàkì bóyá láàdì ni tí wọ́n yọ yàrá síwájú kíbla tí wọ́n kì í sínú ẹ̀ wọ́n ṣe pílò yẹ̀pẹ̀ fún àbí pé àárín náà ni wọ́n kì í bọ̀ yẹn ṣáàk wọ́n gbé sínú ẹ̀ tẹ̀fẹ́kẹ̀rọ tẹ̀fẹ́kẹ̀rọ famanṣa kọ́bùrọ̀hù ìdàyọ̀dọ́là ìdàtúdúlìyà wà ìdàsúfà ilẹ̀ kíbla tàlám annalilhayata kọ́bàrán wàṣánà tabarẹ́ ntolówó tí wọ́n kì bọ́nu sáré ẹni tó jẹ́ tálíkà tí wọ́n kì bọ́nu sáré ẹni tó sọ̀rọ̀ ẹni tó ti rìn ẹni tó jí ẹni tó jẹ gbádùn tí ò sí yàtọ̀ láàrin wọn tó pé nùsàárì kan náà ni wọ́n kì í bọ̀ tó pé nígbà tó di pé àwọn gbogbo ẹni èyí ọ̀nà ipò tí wọ́n ga olówó làwọn kò síbi ẹlòmíì tó sọ fún wa pé if not for islam where we would meet tí o bá sọ̀rọ̀ ẹ̀sìn bẹ̀rẹ̀ láti fẹ́ pàdé lóòótọ́ ni o tá à ní pàdé lóòótọ́ torí pé àwọn wọlé wù tí wọ́n wo ipò táwọn dé ṣùgbọ́n bá ti ní pàdé inú lẹ̀kẹ́ náà lápadà gbé àjọsùn lẹ̀kẹ́ náà ni bára tí ó ti rà lára tèmi náà rà àjọ sàwáù náà ni bóyá jẹ́ pé ńgbà tá à ń bọ̀ nílé ayé àmú pínì dání láfi ilé ayé lẹ̀ tá à ní mú kankan dání. وورد حديث أنس رضي الله عنه فيما نقله عن النبي صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا wọ́n náà tó sáà máa ń sọ wọ́n yẹn pé law alimtum tó bá pé ẹ̀ mọ̀ ní tèmi mọ̀ ni nínú àwọn tí ó mọ̀ ṣẹlẹ̀ tá a bá gbìyànjú sí sáré ìtàn ladọ́hìtùm kọlìlà ẹ̀rín ìwo ò bá kéré wàlábà kẹ́hìtùm kẹfìrọ̀ ẹ̀kún làbá máa sún lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n wá gbé ọkùn onúlé yẹtùrúkọlù ahbab wàhúmi láti la tọrọ wọ́n gbé ọkùn onúlé kó láàrin àwọn olólùfẹ́ nínú àwọn ìyàwó àwọn ọmọ wọ́n wá lọ kì mọ́nu yẹpẹ̀ yà sáàkì nàlkọ́bùrọ̀gọ́dàn máa gbogbo wa tájọ gbé sáré lọ́la kí ni òwá já mọ́ lọ́wọ́n ọba wa. wọ́fi zulumatul kọ́bùr ainal humul hanun nígbà tá a bá wà nínú òkùnkùn sáré ìyá wa dà tó pé nǹkan gbọ́dọ̀ ṣe wá wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ wa àwa ń kékeré ni àwa lágbàlagbà ni ìyá ò ní sí lọ́jọ́ náà lọ́hùn wọ́n aina abuna bàbá wa dà tẹ́gbẹ́ tí nǹkan bá fìyà jẹ wá àmẹ́jọ wá sùn kò sẹ́ni tá a fẹ́ fún fẹ́jọ́ sùn nínú sàárè wàhánà ah almuhanis ọmọ ìyá wa dà tí ó mọ kún wa lọ́wọ́ nígbà tá a bá bùkátà ẹ̀ wàhánà sọdíkùn hamim àwọn ọ̀rẹ́ wa dà lílé ayé tẹ́gbẹ́ tá a bá rí wa ní koríkósù ni wa àjọ gbé àwa nìkan láwa nù sàárè wàhánà abnà alẹ́dínà kọ́lá arab fihim fadlatu akbadina àwọn lábáwá ni pé díẹ̀ nínú eh, liver wa òun làwọn ọmọ wa bọ́mọ tábí bá ń rìn lọ tó fẹsẹ̀ kọ á sì rí á rí àti pé àwọn ọmọ wa fẹsẹ̀ kọ lọ́jọ́ náà lọ́hùn-ún kò sí ní tá a ṣe àwa nìkan ládàá wa nù sáré àjọmọ ni ajé bàbá kò sẹ́ni tí ó rẹni tí ó ràn lọ́wọ́ téèyàn bá papòdà táwọn ọmọ ń béèrè pé dádì dà wọ́n tún mọ parọ́ fún un nítorí láìkẹ́ ò tí gbégbé dádì ò tí ì dé ìkan náà àwọn ọmọ ẹ̀yà around forty something wọ́n transfer látẹ̀kọ́ lọ sí. Si gbàgbé tí wọ́n transfer ẹ̀ lọ ọjọ́ tó ń múra ó ń lọ bedroom kóun fẹ́ wẹ̀ kóun máa lọ síbi tán transfer òun sí ó kàn ṣubú ni ó dẹ̀ kú síbẹ̀ àwọn ọmọ wọn tó bá dasìkò òun ọmọ ọjọ́ máa ń lọ ni ọmọ yẹn ń bèrè pé dáàdi òun da gbé ìyá ọjà sọ̀rọ̀ gan fún mi pé rọ́ ọmọ yẹn náà ní fílìn pé nǹkan kan ti ṣẹlẹ̀ ni bí wọ́n ti sọ fáwọn náà ni tá a bá papòdà wọ́n mọ̀ wá nǹkan sọ fáwọn ọmọ ni àwọn ọmọ wa wọ́n fẹ́ dọmọ ọlọ́mọ kọ́nà má jẹ́ kọ́mọ wá dọmọ ọlọ́mọ àwọn ìyàwó wa wọ́n di ìyàwó níyàwó kò sí ní ta fẹ́ ṣe sí kọ́nà bàjọ́ ṣàánú wa èèyàn bí èèyàn bá pariwo nù sàárì wàláhi lẹ́sẹ̀lá òmùjì tùnádì wàlá mùjì balaka tẹ̀sítẹ̀ínú wàlá mùínà laka wàrọ̀ àìtàl malakaini àdìmẹ́yìn bí èèyàn bá pariwo ẹgbàá mi kò sẹ́ni tí ó gbà yàn nù sàárì bí èèyàn bá tọrọ ìrànlọ́wọ́ ìyẹn wọn ara àwọn mọ̀láìkà méjì mú nǹkan wọn nàkìr wọn ọmọ bíi lọ́wọ́ èèyàn man rabbuk man dinuk man nabiyuk kí lẹ́sìn rẹ náà tànà nábì rẹ talọ́lọ́hùn rẹ bíyàn bá ha sórí kó gbọ́ lárúbáwá ju sùbàwé lọ kò ní rẹ́sì mú wá lọ́jọ́ náà náà in tí ó jẹ́ kíyàn rẹ́sì mú wá òun iṣẹ́ tíyàn bá ṣe é lẹ̀ kọ́nà balẹ̀ gáṣà nù wá. ìtàn sọ. So, ó ní pé ní gbogbo ìgbà ní ká jẹ́ kí ọ̀rọ̀ kú kí ó máa wà ní ọkàn wa ká má gbìyànjú àti jù sílẹ̀ ká má gbìyànjú àti gbàgbé ẹ̀ torí pé bá a fẹ́ bá a kọ̀ bí ìgbà tó yẹ pé à ń postpone ní tí ò ṣe postpone a fẹ́ gbàgbé ní tí ò ṣe gbàgbé báàbùn kùlùnà nàníjùhù lẹ́kùn kan tó pé gbogbo wa lápadà wọ̀ tọrọ bá rí báyìí toró kì lọ́kàn àyà wa báwo lèèyàn ti bọ́nu sàárè báwo nìyẹn ti bọ́ nínú àwọn ìdààmú tí máa ń bẹ lẹ́yìn ikú kò sí ní tó ju eléyìí lọ ju pé kéèyàn dúró pẹ̀lú ọlọ́run ọba àlékè ọlá kéèyàn sì dúró lórí ẹ̀sìn tí lórí ẹ̀sìn islam kó gbìyànjú kó sapá bó ṣe níkapá mọ tọ́lọ́run ọba àlékè ọlá mọ bó ti níkapá mọ láti sin ẹ̀sìn hundred percent wọ́n nípa àwọn ẹni ìṣáájú pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn máa ń fi ikú yìí wọ́n máa fi ń tara àwọn olólogó ni pé ah mo ti kù síbì kan ó yẹ ká tó mójútó sìn wa lọ́nà ọba àdìgá fi ń ròyìn wọn ní sọ́tò zariyat kánú kọ̀lílà mìíràn léèlè máa yà jẹun àwọn ẹni ìṣáájú àwọn ròyìn wọn yìí kọ̀lílà mìíràn léèlè máa yà jẹun díẹ̀ nínú òrùn wọn fi ń sùn wọ́bí ashari hum yestefiron ní owó táwọn pé àgbà ah, lóhun dùjù àwọn máa ń tọrọ wọn máa ń ṣe stikfan lọ́nà ọba àdìgá dáríjì wá torí tí wọ́n mọ̀ nínú àwọn àwa almot walkabr arọ̀bí ibn khaitham rọ́dí allah wọ́n ní pé ó mọ̀ọ́mọ̀ gbẹ́sàárè sínú ilé ẹ̀ ni. فإذا شعر بقساوة في قلبه دخل فيه فاضطجع فيه ومكث ساعة ثم قال حتى ثم قرأ قوله تبارك وتعالى حتى إذا جاء أحدهم بالموت قال إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت ثم يقول يا ربي قد أرجعت fa'ama al'an kọ́bla aláàtòròjà wọ́n ní pé tó bá wọnú yóò wá wọnú sàárè yìí tó bá rí pé òun ṣe nǹkan kan tó dàbí ẹ̀ṣẹ̀ àbóhun rí pé ọkọ̀ òun fẹ́ lé yóò wá kó sínú sàárè yìí tó bá kó sínú sàárè yìí tán yóò wá ka àyàtà kà síwájú pé tí èèyàn bá papòdà tán yóò mọ sọ fún ọlọ́run bá àdékẹ́ ọlágbéyà rọ́b ọlọ́run bá àdékẹ́ dámi padà kí a ká tẹ̀ iṣẹ́ lóore díẹ̀ yóò tún ka gbọ́lọ́run bá àdékẹ́ sọ pé àìrọ̀ òní padà tó bá ka tán yóò wá jáde yóò wá sọ fún rẹ̀ pé rọ̀bẹ́ẹ́ o lọ́pọ̀tunity nísìnyí o padà wá ṣiṣẹ́ dáadáa kó tó dìgbà tó ò ní lè padà mọ́. wọ́n nìkan náà àwọn ẹni ìṣíwájú wọ́n ló ní pé gbogbo ògbà òun máa ń rò ó pé tóun bá tẹ̀ fẹ́ papòdà náà tó bá wà ní halil ihtidar pé òun pé ah èkó ti yá báyìí o kí ni ó wà sọ́kọ̀ òun ohun tí ó wà sọ́kọ̀ òun ní pẹ̀mí òun sọ pé ah ẹ jẹ́ ń lo àsìkò díẹ̀ ká tún lékún iṣẹ́ dáadáa ó ní bá wò ó pé tí n bá wà nù sàárè kí ni tí ń fẹ́ náà ní tí ń fẹ́ nù sàárè náà ni pé ah ẹja padà sílé ayé ká sàsìkò díẹ̀ tí bá dún wájú ọlọ́run bá lékè ọlá táwọn èèyàn bá ń gba tíra wọn pẹ̀lú apá ọ̀tún apá òsì tábà fẹ́ gun sirot gbogbo àwọn ipò yìí àwọn àsìkò yìí kí ni tí ń fẹ́ jù ohun tí mo fẹ́ náà ní tẹ́bí mo sọ mi ni pé ah, àbá kò bá rọrùn fún wa láti padà sílé ayé ká tún ríṣẹ́ dáadáa ṣe ju bá ti ṣe é lọ tó bá relé ìtàn yọ ọ̀sán rẹ̀ pé tó ìwé ẹ̀mí mi àwa tí ìdíbi tá a ti ń lè padà báyìí o a sì lè ṣàtúnṣe yóò wọn sọ fún mi pé ya nurse fàjídìí wàjtẹ́hìdì fi mọ̀rọ̀dọ́tìlá ìwúrẹ́ mi mi o wá serious pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀sìn wá sapá ní wo bó ti mọ́ láti lè bọ́ kó níbi ìyá sàárè kọ́nà ọ̀bàlùgá ṣàánú wa ọlọ́ọ̀bà àdìgá ṣàánú lé náà ó ṣàlàyé lè fún wa pé àwọn tí wọ́n bá mójútó rẹ̀ sí wọn gbogbo àwọn tá a ṣàlàyé yìí ipa ya bẹ̀ díẹ̀ ni ó jẹ́ fún wọn ọlọ́ọ̀bà àdìgá sọ́n sọ́rọ́tù fòsílát verse thirty to thirty two ìnáńlẹ́dínà kọ́ọ̀lù rọ́bùnà allah àwọn tí wọ́n gbàgbọ́ ní ọlọ́wọ́ bá lékè ọlá kì í pé wọ́n fẹnu sọ nìkan lẹ́yìn ìgbà tí gbàgbọ́ dónú gbá ya wọn wọ́n fẹnu wọn sọ pé rọ́bùnàlá ọlọ́wọ́n bá lékè ọlọ́wọ́n ọba wa tó yẹ ká máa jọ́sìn fún fún mustaqam nígbà tí wọ́n sọ ọ́ léètọ́ wọn á dó lórí ẹ̀ pẹ̀lú iṣẹ́ olóore the iran wa bá àtẹ̀nà nínú tó hàn sáwọn èèyàn àbí tó pamọ́ wọ́n dó lórí iṣẹ́ olóore tí wọ́n bá pakòdà kàmákàlà kẹfìmìlì mufasirin tatanazzalu alayhimul malaika nígbà táwọn náà bá papòdà yìí torí pé èèyàn làwọn náà ikú ò dẹ́rù bà musa alayhi salatu wa salam wọ́n ní mọ̀láìka kú wá bá nípò èèyàn pé musa àsìkò ti tó ó bá fún ní ẹ̀ṣẹ̀ ní ojú mọ̀láìka kú bá para lọ́bọ́lọ́ pé eléyìí ò ṣetán àti kú o wọ́n lọ́wọ́ bá àdìgbà wá pé ìwọ musa kí ló fẹ́ tó bá yẹ pé mi ló fẹ́ lọ wá màálù kó o wá gbé ọwọ́ ẹ̀ sí ara màálù yìí gbogbo irun kan nǹkan tó bá wà lábẹ́ ọwọ́ ẹ ló fi ṣẹ̀mí irun kan ọdún kan ló fi ṣẹ̀mí ní ayé wọn ni musa wa béèrè fún màmá lẹ́yìn ìgbà tá a bá ṣẹ̀mí báyìí ló di wọn irun kan nǹkan tó wà lábẹ́ ọwọ́ mi ní ara màálù madaba dadarik kí ni ó padà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ọlọ́run bá ní gbàgbé fún malmout ó padà kú ni musa wa ní gbé fal'an kakuku nísìnyí bẹ́ẹ̀ bá lẹgbẹ̀rún ọ̀nbá yẹn sọ yóò padà kú náà ni kò rọrùn ẹni tó papòdà náà ẹ̀rí ayé ó máa já yóò sì máa banú pé a fi gbogbo àwọn kíní ilẹ̀ àwọn màláìkì wọn máa sọ̀kalẹ̀ alátàkọ́fù má páyà tó ń lọ bá o kàmákọ́rọ̀ ṣe kàbùrọ̀mà asáàdì fi tẹ̀síìrì yìí látàkọ́f má kàn mustaqbalan ank wàlá tazan and man mother má páyà fún gbogbo tó bá pàdé níwájú gbogbo tó ti gbálàyé má sì wá banú jẹ́ nínú àwọn tó bá fi sílẹ̀ وأبشروا بالجن بالجنة التي كنتم توعدون àwọn afọ́ni olùdùn aljanna wà ńlẹ̀ tó bá tẹ̀sí ń gbèrò dùn eléyìí ó tó nídùnnú nahnu awliyaukum fil hayati dunya wa fil akhirah walakum fiha ma tashtahi anfusukum walakum fiha ma tad'un. wọ́n máa sọ pé à má bànújẹ́ má payà á dúró tiẹ̀ bí wọn náà ti dúró tó ọlọ́wọ́n bá àlékè ọlágbà tó wà nílé ayé àtọmọ tó fi sílẹ̀ o àtìyàwó tó fi sílẹ̀ o àní jẹ́ kí wọ́n ráre òun làwọn mọ́rọ̀ wá ipe tí wọn bá wò ń gbọ́ mi tí wọ́n gbà kò sígbà tá à lè àwọn ọmọ tá a fẹ́ fi sílẹ̀ ń kọ́ ìyàwó wa ń kọ́ ebi ó pa àwọn èyí ó jẹ wọn ebi àti ìyàwó ọlọ́wọ́ bá àlékè náà ló wà wọn máa sọ pé nínú àwọn ní tí ó mọ jẹ́ àmọ́ rírì bọ́lọ́wọ́ bá àlékè láti máa ń dó tàwọn ẹrú ẹ̀ òun nìtan àwọn ọmọ méjì tí wọ́n jọ mú òru kan ní suratul caf ipe khidr alayhisalam ó ń sọ fún musa ipe òòró gidi tá a gbé dìde wa amal jidaru fakana le gulameni yati mayin fil madina òòró gidi yẹn àwọn ọmọ òrukàn méjì kan lónìí wakana tahtahu kanzun lahuma abẹ́ ògiri tó yẹ pé owó tá filẹ̀ ni pẹpẹ ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tó yẹ pé lómi ni ò bá gbé ṣùgbọ́n àwọn náà ní lọ́lọ́mọba àdìkẹ́ láfẹ́ fẹ́ ká gbé ògiri yìí dìde wakana abuhuma sọ̀lìhà òrí bàbá wọn èèyàn dáadáa ni aláwọn mufasirun tó ní pé bàbá tí wọ́n léèyàn dáadáa ni lára mufasirun pé bàbá bàbá fẹ́ sọ yóò bá tabaníka bàbá bàbá bàbá lọ́nà lọ́nà ẹlẹ́ẹ̀keje òun ló ṣiṣẹ́ olóore tọ́lọ́ọ̀ba lẹ́kì ọlá tó ti torí ẹ̀ ran musa àti khidr tó ràn wọ́n ṣẹ́gbẹ́ kí wọ́n gbé ògiri dìde káwáwò bàbá ló ṣiṣẹ́ dáadáa àwọn ọmọ yóò ṣe nǹkan kan ọmọ òrukàn ni wọ́n hàn tí ì torí pé tábà lọ́mọ òrukàn ni wọn tí ì níṣẹ́ olóore kan tí wọ́n ti síwájú iṣẹ́ dáadáa bàbá wọn ọlọ́run bá àlékè á fi wá kọmíṣà nábì méjì ìkan wọn láwọn ulà azù tọ́lọ́run bá máa ń bá sọ̀rọ̀ ní fètètè pé àní ẹ́ ṣiṣẹ́ sin àwọn ọmọ iṣẹ́ torí pé kí ni kánà abuhuma sọ́ọ̀lì ha kọ́lọ́run bá àlékè ọlá kẹ́kẹ́ àwọn náà ṣiṣẹ́ dáadáa gbogbo àwọn tí máa ń díwa lójú diwa létí diwa lẹ́mìí àtìmọ́lọ́run bá àlékè ọlá àti sìn bó ti yẹ ká sìn kọ́lọ́run bá àlékè ọlá yọkùn bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ tá a ṣe tó pé iṣẹ́ tá a fi ń wojú rí ọlọ́run ọba àlékè ọlá ni tírìyà àbí súnmọ́ ṣe á rí mi àbí ṣe á gbọ́ mi tí ó wọ̀ ọ́ kọ́lọ́run ọba àlékè á ràn wá lọ́wọ́ láti yọ kúrò ńbẹ̀ torí pọ́jọ́ tá à ń sọ èèyàn jáfa ó kàn èèyàn jọmọ kéwò kan oníkálukú ó wà á báṣẹ ọwọ́ ẹ̀ ni àfi lára àwọn sálàf tó ní pé tọ́lábìnrin ìrìnmi rèé la nígbà tá a bẹ̀rẹ̀ sí ní wàá mọ̀ yìí àwọn àmọ̀ torí ayé àtòrí ọlọ́run àwa ìmọ̀ yìí torí ayé ni bẹ́ẹ̀ wá fẹ́ di kọ́ọ́dí àbáfẹ́ di mufti bóyá pé níṣẹ́ abẹ́fẹ́ di àmì irú mss àbáfẹ́ di àmì irú ibì kan àbáfẹ́ káwọn ọmọ pé ah mufti ni lágbára náà nímọ̀ pé àwọn nǹkan yìí wà lẹ́mìí wa nígbà tá à ń tọ́ tá à ń wá mọ̀ yìí fa abalẹ̀ ilimu àyà àti ya la. ṣùgbọ́n torí pé wọ́n wà sincere wọ́n fẹ́ sọ ọlọ́run bá àlékiọlá ìmọ̀ lòun ò ní wá àfi kó jẹ́ pé torí ọlọ́run ó fi wá òun kọ́lọ́run bá àlékiọlá kó jẹ́ gbogbo bàdà tá a bá ṣe kó jẹ́ torí tòun nìkan ni gbogbo ìgbà tábà papòdà kọ́lọ́mbà àdìkẹ́ máa ra wa láre gbogbo ìgbà tábà papòdà kọ́lọ́mbà àdìkẹ́ ọlá kó ń bẹ pẹ̀lú àwọn aráalé wa inú ìyàwó ọmọ bàbá ìyá tí wọ́n bá wà láyé ọ̀rẹ́ kọ́lọ́mbà àdìkẹ́ ọlá kó má fi ikú wa kó má fi kún wọn sádánwò ọlá àti tóbi lágbára ẹ̀ aláwọ̀mọ́lá tàdánù ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قريت يا أرحم الراحمين ní ìparí a ti ń polongo pé a fẹ́ ra itẹ́ a fẹ́ ra itẹ́ a fẹ́ ra itẹ́ tàbá ni pé ká dáwó ìjọ ní bó ṣe wà important tó ó yẹ ká ti rówó tẹ́ yìí ṣùgbọ́n torí àwọn nǹkan tá a sọ yẹn tí ó ti máa ń jẹ́ kí ẹ̀ wà nù gọ́fúlà pé à ilé tá a fẹ́ gbé mọ́tò tá a fẹ́ rà kò jẹ́ amójútó ọ̀rọ̀ tẹ́ yìí so eléyìí náà yóò mọ jẹ́ ṣì ti fún wa gbogbo ilé tá a kọ́ yẹn àwọn akọ́lá lò ó bá a bá ra mímọ́ tó tó ń wọ́jú nísìnyí etí mọ́ ń gbọ́ tẹ́lẹ̀ pé wọ́n jù ní ọmọdé tá a bá ra ọmọdé tí yẹn bá kú tán wọ̀n ní gbé wọn lọ wá pick up tó gbé jọ́ fẹ́ sí jìnnà wọn lọ wá pick up àbí àwọn mọ́tò tẹ́ yẹn máa ń gbé yẹn kọ́ gbé sínú ẹ̀ nígbà tí yàrá dúró akú wọ́n televise ẹni plane náà fi gbé dé ìlú wọn nígbà tí wọ́n fẹ́ gbé lọ sínú sàárè wọn ò lè fi plane gbé lọ ọbẹ̀ wọ́n gbé sí èjìká ni wọ́n bá gbé lọ́bẹ̀ wọ́n lọ ju àìmọ mọ́tò tó bá ń lé wọ́n lè fi góòlù sí ṣùgbọ́n kò ní í ṣe láǹfààní ọ̀rọ̀ tẹ́ yìí kọ́ lọ bá àdégájá lè mójútó ọlá ti ṣubẹ̀ lágbára ẹ̀ so àwọn ọmọ ìyá wa táwọn náà máa ń mójútó ọ̀rọ̀ tẹ́ àwọn haúsá kọ́ lọ bá àdégájá kún wọn lọ́wọ́ gbogbo tí wọ́n bá wà wọ́n máa mọ̀ pé ah, à ń padà kún bíbá eh, yóò máa tẹ̀lé wọn ni ọ̀dọ̀ wa ń bì báyìí ló fi jẹ́ pé àwa la nílẹ̀ àtúntà ogun ẹ̀ tán ọ̀pọ̀lọpọ̀ ọmọ onílé èkó mùsùlùmí ni wọ́n wọ́n tí wọ́n bá sin bàbá ẹlòmíì sórí ilẹ̀ àtúntà bàbá ẹ̀ pọ̀mọ́lẹ̀ so ẹlòmíì òun rántí pé òun ó kú rárá kọ́lọ̀ bàgá ṣàánú wa rọ́bà náà ti nà fi ní asánà wọ́n fi àkìrẹ́tẹ̀sán wa kìnnìkan náà kúmi ilẹ̀ sọ́lá yàrá mọ́kùnmọ́lá.